بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أعني تسواج أنه ملحة الإعراب للإمام آه، جمال الدين أبي محمد القاسم بن علي الحريري البصري باب قسمة الأفعال أنا نتي عفا ولي سلين أنا كافر قفين لي قد سبق أن علمتم أقسام الفعل هنا يتم قفين لي ثلاثة له أبقى هنالك ماضي مضارع وسكن òun náà lọ́wọ́ afẹ́ fẹsẹ̀ orin méjì ìwé báyìí ní sọ báyìí pé ti fẹ́ bẹ̀rẹ̀ nóòtì yín ọkọ̀ géètì òní sókè rẹ̀ mo dẹ̀ máa chẹ́kì nóòtì yẹn o ọkọ̀ sì fi àkọsáàmù ẹlìfẹ́ẹ̀lì àkọsáàmù ẹlìfẹ́ẹ̀lì ọ wàá bọ́ sí láàmì wáhid malvin malvin látọ̀lù jẹ̀dí malvin. مثل كتب معاطن مثل كنيو كتب ويا كفر الجديد إلى مي مضارع مضارع مثل يقرأ القديم تنجي في ليانيو مضارع مثل يقرأ تاسو لري جديد نه مخلي عمرو عمرو مثلو يدريب يدريب يدريب او قدرانا لهنا لغوي الو يا بسم الله الرحمن الرحيم قال المؤلف رحمه الله وإن أردت قسمة الأفعال لينجلي عنك صدى الإشكال وإن أردت قسمة الأفعال لينجلي عنك صدى الإشكال وإن أردت قسمة الأفعال لينجلي عنك صدى الإشكال ó ní wáyé ní àrọ́jà kìsìmẹ́tì àfàálì tó bá gbèrò pínpín fún èlé ọ̀fẹ́ pín ọ̀rọ̀ ìṣe èyí tá ń pè ní verb ọ̀fẹ́ pín lèyànjàlè àǹkà ó fi lè clear kó o fún ọ ó fi lè clear sí ọ ẹ̀yà wí bẹ́ẹ̀ sọ̀dálì ìṣkáàlì ìdọ̀tí ìrújú ìdọ̀tí ìrújú kò lè clear fún ọ wọ̀nyí ni arọ́ta tó o bá gbèrò hais matal afaali láti pín àwọn ọ̀rọ̀ ìṣe lèyà ń jalè ànkà kó fi clear sí ọ sọ́dà lè ìṣkàlì ìdọ̀tí ìrújú lè kúrò fún ọ.

mọ̀ọ́dín wà fi hàn lórí ámùrè wà lè mú bọ́ọ̀rẹ́. ó ní sáyé àṣà lásán mẹ́ta ni fíìn lè pín sí mo mo fi bẹ̀rẹ̀ kí ó fún yín mọ́láhù nàìrábìrú oníkẹrin ọ̀ mẹ́ta náà ni àkọ́kọ́ ni mọ́ọ́dín wọ́n ń pè ní past tense ọ̀fin lòlẹ̀ amúrè nítorí orin ló fi wíwú dákọ̀ eléyìí sí kejì àti ọ̀rọ̀ ìṣètọ́pọ̀ àti command wẹ́lmùdọ́rì ọ̀hún àti present tense àbí kẹ́pẹ́ ní present continuous tense mò ń ṣe màá ṣe ìkẹta náà nìyẹn ẹ̀sìn pé exactly síkìn náà ó ní nítorí orin ọmọ ló ṣe tó bẹ́ẹ̀. ماضي مضارع أمر عسى هنا فعل الأمر عسى هنا فعل الأمر هو فيصل ẹyọ kọ̀ọ̀kan bóò ló ń ṣe dá mọ́dímọ́ ni o ní bó ṣe yẹ kó ni o قديم وكل ما يسلوه فيه أمسي فإنه ماض بغير اللبس وكل ما يسلوه فيه الأمس فإنه ماض بغير اللبس وكل ما يسلوه فيه أمسي فإنه ماض بغير لبس ó ní fàkúlù mọ́ yẹ̀sùlùhù fíhì àmúsí gbogbo ohun tí àná bá lè dá ń bẹ̀ ó yẹ pé ìtumọ̀ lọ́fẹ́ tó kọ́ bẹ̀yà o ìwọ́n báyìí pé àná ló ṣe wọ́n á fẹ́ sọ ń pa rẹ̀ mo ṣe nǹkan lánàá fa ìnáwó máa ọ̀bìn ìlú máa ọ̀bìn ni ọ̀ pásítọ̀ sí ni ọ̀ bẹ̀rẹ̀ yìí lábùsẹ̀ láì ní rojúnú ọ̀kúlù máa yẹ sílòfò gbogbo ohun yóò tún bá da fíhì nínú ẹ̀ àmùsì kíyàn lè wí àná ń bẹ̀ àná ló ṣe ìnáwó malvin ní ilé yẹn malvin náà máa jẹ́ pastors ló máa jẹ́ bẹ̀rẹ̀ yìí lábùsẹ̀ láì ní rojúnú ọ̀yàn yìí pé àṣekínní kan lánàá àpárọ̀ lánàá àdìyẹ àbá fẹ́ wí báyọ̀ sọ yìí pé ẹnì kazapto mo ti parọ́ àtànẹ́ ló ti pààyàn sójú yé gbogbo ohun tó bẹ ti dájú kọ̀ọ̀kan lè ṣe ń bẹ́ẹ̀ kò sí ohun tó pè ju fún ìlò máa bí lọ máa bí mi. wọ́n ní kí ni wàá ní ìdájọ́ rẹ̀ nù náhùn wàhùn kú hù ú. فتح الأخير منه كقولهم ترى وبان عنه وحكمه فتح الأخير منه كقولهم ترى وبان عنه وحكمه فتح الأخير منه كقولهم ترى وبان عنه. قل وحكمه ìdájọ́ rẹ̀. nínú mọ̀náwù fatihul akhiri minhu èyí tó kẹ́yìn bẹ́ẹ̀ ọkà sọ pé hukmul maadi kò lè kọ́ sínú òtì rẹ bẹ́ẹ̀ hukmul maadi alfathu àbí kò tó fatihul akhir. وحكمه دجا فعل ماضي فتح الأخير منه ìfún ìgbẹ̀yìn ní fatia ni o qawlihim gẹ́gẹ́ bí gbólóhùn wọn sáárọ̀ orin bọ̀bánà ànìhù ó jìnà sí òbí ẹ̀pẹ́ tẹ bá fẹ́ sọ ìrọ́bù ẹ̀ kọ́ sọ fún sáárọ̀ ẹni fẹ́yìn ló máa rí kílẹ̀sùn wíwọ ẹni màbìnrin yìí alẹ́lì kíni ọ alẹ́lì fàtí la mahalla lahu min al ìdájọ́ rẹ̀ nìyẹn wa hukmuhu ìdájọ́ fẹ́yìn ló máa rí ìtìkà ní ìtàyàn fathul akhiri minhu ìfún èyí tó gbẹ̀yìn ní fatia níbẹ̀ àkàwòlì hìm gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn tí wọ́n sọ pé sáárọ̀ orin wọ́n bá nà ànìhó ó jìnnà sí i. ọ̀ tí ìbá ti pé kọ̀ǹdíṣàn kan ṣẹlẹ̀ sí ni òfin ní gba fatia o ní wẹ̀yìn ọmọ mi kí ni òní jẹ́ fún ìlú mádàgbà pátíà ọjà ọjà ọjà kọ̀ǹdíṣà wo ni fún ìlú máàbí òfin ní ìgbà pátíà ẹni kí kíni bá ṣe kíni ẹ̀dá ohun àwọn pátíà nìkan náà ni wọ́n máa gbà láéláé kọ̀ǹdíṣà wo ló wá lè fi gbà nǹkan mi ló sì lè gbà. lọ́dọ̀ nìyẹn o náà ni ọ̀rẹ́ àbú halima ń sọ pé ẹyẹ alákọ̀ọ́gbàgbé gidi wọ́n tún ti sọ mọ́rọ̀ báyìí inú àpẹẹrẹ tí mo mú wá fún yín nígbà mi ò bá wọlé tì ó ní kàtàbùtù kọ̀ọ̀rọ̀àtù ó pé kàtàbù ló pe ọ̀bùnìyàn alásùnkùn lè ti bí hí táwìl fáìl ẹ̀rí kólódò ní ẹ̀ẹ̀kọ́ kàtàkùtù kọ̀rọ̀ sórí ẹ̀ẹ̀kọ́ rí ẹ́ ẹ̀dáhùn ni láti ọjọ́ ẹ̀fín kọ́ tó ẹ̀ẹ̀kọ́ rí pé kí lè mọ́ dílé ìgbàsùn fún títọ́ mi ló bá dàpọ̀ ẹ̀ lè sọ̀rọ̀ àbí. náà kọ́ kó sànù yín nù ẹ̀yà olódò gan ni o. àbẹ̀ sọ wípé kàtàbùnà ìgbàlásùnà pẹ̀lú kọ̀ǹdíṣàn yẹn ó lè gbàsùn fún alájà hmm. àwọn obìnrin tọkọ náà na òun nà kàtàbù nà ìlú kọ́ndíṣìn yẹn ó lè gbà sọ fún kí ìlú mọ́dí tún lè gbà kí ló tún lè gbà. àgbà sọ pé a máa ń mọ́ka lórí fátíà nígbẹ̀yìn wọ́n á tún sọ fún ayépọ́dẹ̀ tó lè gbà sùn fún òtítọ́ ní òru ìfáàyè tó wọlé tì í. kí ló wá tún lè gbà ẹgbẹ́ tí ìgbẹ́ká bá tún wọlé tí yóò tún gba nǹkan mi àti ẹjọ́ fáta àti ẹjọ́ sunkún báyìí àti ẹlẹ́mìí náà mọ̀ sọ fún yín ẹ̀yin náà wí tó tún lè gbà mọ́ọ́dí tún lè gbà kí ni ẹ yóò gbà kílẹ̀ fún mi ló má dé yóò járe ẹ ronú sí dáadáa o. aláìmọ̀kan lẹ́yìn ọmọ yìí wà láyé ó lè gba tó mọ̀ nígbà tí wàá wo jàmá àbáwọlé kọ ẹ máa sọ pé dákàlú káràjú hmm. Hmm. ẹ̀yà olódò gan ni wà lọ́ọ̀hì ẹ̀ mọ́ tó rárá ní ìlú mọ́dí ìgbẹ̀yìn rẹ̀ wọ́n máa gba fátà ọ̀rẹ́ lè gbà sọ fún ìdọ̀míru rẹ̀. Eh, àbí táwùl fàáyìl tó bá wọlé tọ̀ àbí nùnù rẹ̀ àbí náà àbí náà hmm. ó dẹ̀ tún lè gba dọ́mọ̀ tí wàá wò ìjàmá àbá ti kíni o tó bá wà pẹ̀lú rẹ̀ ìgbà sọ pé dáhà lù ú ọ̀nà tí mọ́dílé gbà wá ọ̀nà mẹ́ta ògbé sínú bákẹ́ẹ̀tì ìjọ sọ pé dàkálà ọmọ fasọ́rí fatia nìyà lè ní dàkálì tù ọmọ fasọ́rí sunkún nìyà. sọ ọjọ́ mẹ́ta ní dàkálà ẹ pè ní ẹni kí ni ọ mọ̀bí ní alẹ́ fàtì ìlú máa ń sè mọ̀bí ní alẹ́ fàtì. دخلت فعل ماضي مبني على السكون اتصال به ها أو الفاعل دخلوا فعل ماضي مبني على الضم اتصال به واو الجماعة هذا دي جاتي بقى متوجه متى بموجة العيفين دخلة مبني على الفصل aya dakhaltum ka litisal bihi aw al fa'il aya dakhalum ka fi'l madi ah ah dakhalu mama jaja ala domi yekini ọlọ́run ọ̀sọ̀ yìí wọ́n ní wàhùkùmùhù ó fi èyí pé wọ́n tàdọ́gbọ́n sọ ní pí bí wọ́n tí alìmọ̀álìfù tí wọ́n mú wá aláìsà aláìsàláàfihì kì í ṣe pé gbogbo ìdájọ́ ọmọdé ti parí bẹ́ẹ̀ ni mo fi fi méjì yẹn kún fún yín ẹ̀dìgẹ́tì bẹ́ẹ̀ ìdájọ́ rẹ̀ parí o ẹgbẹ́ kan ni ó mẹ́nu bà ọ̀dìyẹ́nsìn ẹgbẹ́ kan lọ mẹ́nu bà èmi náà ti wá yòókù sí nítorí bí wọ́n ṣe wí ọ́ wọlé kí nǹkan kan ọ̀hún dàpọ̀ mọ́ mọ̀bí yọ alàlùfà sí àgbàdà tòmátì dọ̀míìrò lẹ́lẹ́fàáìl tó bá dàpọ̀ mọ́ ilé sàálà ìfìlàfìhì ní irú àwọn táwọn ìfàáìl àbínà àbínà mọ̀bí yọ alàsùnkún lòun ọjà lè ti sọ́ọ́lù bíi táwọn يعني مضبوط ايه داوني ماني مضبوط ايه تيه ولا حاجه عايز اقول مضبوط نعم مضبوط نو تاتش اسمها رانيا مضبوط ها فاقوتي باب الامر اتمنى برا ماضيك عرفه بس دي امر تو في سكيجيني والأمر مبني على السكون مثال احذر صفقة المغبون والأمر مبني على السكون مثال والأمر مبني على السكون مثاله احذر صفقة sọ́fọ̀ àlùmọ́gbù. wọ́n ní wàlẹ̀ amúrù fún ìlú amúrù ń tiẹ̀ màbọ̀ ní yọ àlà sùkúùnì wọ́n máa ń mọ̀ ń pa sórí sùkúùnì. ìsáàlùhù zarf àpẹẹrẹ ní ihzam sọ̀ra fún sọ́fọ̀ àlùmọ́gbù ni owó ẹni tá a fọjà jẹ olùkọ̀dánù ni wọ́n ń pè bẹ́ẹ̀ o irú òwò tó fi dẹni tí ó pàdánù má irú òwò ni ó nígbà fẹ́ lò ní ẹ̀ṣìzàrù náà pé tẹ́lá fẹ́ ṣe ìrọ́bù ẹ̀ṣìzàrù kó láti ṣe ìrọ́bù láti ṣe lọ amọ́ ọ̀bùnìyàn alákíní ọ alásùnkùn ilé yìí náà a tún lè sọ pé òun náà kìí ṣe pọ́ńbélé rẹ̀ ní ni ó nítorí pé fílò amúrù tún lè gbé ẹ̀ṣọ́ ẹ̀ á gbé nílò amúrú lè gba kẹsọ̀ pẹ̀lú kọ̀ǹdíṣàn. ọ̀pọ̀ ìdírí kàyín kékeré kẹsọ̀ lọ́gbà yẹn nítorí ìyá olùmọ̀ká àtọ̀bà. ọ̀rẹ́ ti rí bẹ́ẹ̀ nítorí ìyá olùmọ̀ká àtọ̀bà. ó ló lè gba fátíà gan nítorí alifu ismail ìsìhà bá ọlọ́run sọ bẹ́ẹ̀ fún musa àti haruna ìsìhà bá ìlà fir'auna innahu ọ̀gọ́ ẹ̀rí pé ẹ̀ ti ń kéwúrí ẹ̀ díẹ̀ irú eléyìí ni ò lè pé ní mọ̀bìnrin aláṣùnkún kẹ̀kẹ́ mọ́ alàlùfáà tí على الفتح لاتصال به ألف واثنين حقق لاتصال به المخاطب ètò tí ìkan o a tún lè sọ yí pé iríjì ọ̀hún iríjì ọ̀hún ẹsẹ̀ rí ẹgbẹ́mù náà mọ̀ ní aládùn lè ti sọ lè fi ṣe wáwò lè ṣe àmà àrò ìtẹ̀kan ẹ̀dìgẹ́dì bẹ́ẹ̀ ìyẹn yóò òun náà tẹ́lẹ̀ ni wọ́n wàlẹ̀ amúrù àṣẹ ọ̀bùn níyù aláṣùkún ní ẹni pọ́lọ̀ bíi mẹ́rin mo mú wá fóun èyí tó gba sunkún èyí tó gba tọ́tọ̀ èyí tó gba fatia èyí tó gba dómọ̀ kò láwọn kọ̀ǹdíṣà tó tilẹ̀ sí wọn. ọ̀lẹ̀ amúrù amúrù ọ̀bùn níyù aláṣùkún ní a máa mọ ọkà sunkún ọkọ̀ dáwà mọ̀rọ̀ gidi báyìí. mìsáàlù hu àpẹẹrẹ ní ẹ̀ṣizáàrù kátìrí ẹ̀ṣizáàrù kúrò akrim ẹ̀dìgẹ́sì bẹ́ẹ̀ ahsin oktober ẹ̀dìgẹ́sì bẹ́ẹ̀ odhol gbogbo àwọn oníṣòkun ni gbogbo èyí tí ń kà lọ́wọ́ yẹn sọ àtúlẹ̀ sọ pé èròjì àyìn tọ́lájú obìnrin lọ ń bá rí sọ fún mọ́ríàmù yìí pé yá mọ̀ríàmù إن ربك إن ربك اصطفاك وطهرك على مثال العالمين اركعي واسجدي لا اسجدي واركعي مع الراكعين أدربان اركعي اسجدي أدربان nítorí yá ọmọ káàtó ẹ sọ ló يا fún ọdínkòló nàbílá ìsùlẹ̀mánà sọ fáwọn àkùkọ̀rọ̀ àwúrẹ́ bẹ́ àkùkọ̀rọ̀ àwúrẹ́ bẹ́ yókùn ń sọ fáwọn yókùn pé ọdínkòló mọ̀tákìnàkùn láàyè àtìmánàkùn mọ̀ sùlẹ̀mánà ọ̀jùmọ́dúró wàhùn láyé ṣẹ̀wòrò náà ní àwúrẹ́ bẹ́ yìí o ẹ máa padà sílé yín ẹ wọnú ilé yín lọ o kí sùlẹ̀mánà má tẹ̀yìn mọ́lẹ̀ pa àtàwọn ọmọ ogun rẹ̀ wọn hùm láyà ṣan òru náà ọ̀rẹ́ kiri wọn ní mọ̀. lẹ́yìn náà ni kí fílù amúyẹn tiẹ̀ wá lè gba kẹ́sọ̀ yàtọ̀ sọ̀rọ̀ pé yàwó mùkátọ́ bá bẹ́ẹ̀ bá lè sọ pé náà àlámọ̀tò làámùrù wọn ni kọ́gbà yàwó àlùmọ́ anẹ́s wọn kò yàwó mùkátọ́ bá àwọn yorùbá yóò jòdì kódà bó ṣe jẹ́ òṣòdì yorùbá yẹn náà ẹ lè túmọ̀ fún aláṣọ náà wọ́n tún ṣe wàyẹn náà lè pé má mi ara sùn kan ṣùgbọ́n kẹsàn tààrà ìgbò lẹ́rìí òun la fẹ́ kéwú débẹ̀ yìí ọmọ ẹ̀ pé irú eréka yìí ń sùn ní kìí ṣe kẹsàn tààrà yẹn lè pé ń sùn kú pé wọ́n yọ nínú kó bẹ́ẹ̀ ni àpé eréka yìí náà ní bẹ́ẹ̀ sùn dì náà ní bẹ́ẹ̀ dídì dì náà sódì wọ́n á yọ nínú yẹn kó bẹ́ẹ̀ sùn kún ló sì ṣẹ́kù náà ṣùgbọ́n kẹsàn tààrà òun la fẹ́ kàkí rẹ̀ báyìí wàyín taláhu alifon ọ̀làmú àfisirwakol lè yẹ kò mí lè gùlámù. wàyín taláhu alifon ọ̀làmú àfisirwakol lè yẹ kò mí wàyín taláhu alifon ọ̀làmú àṣẹ wà kó liyẹ kò mí gbóla. ó ní wàá ń tà láàwù látẹ̀lé kí ń lò láàmúrè alifu wọ̀ láàmù. àṣẹr lọ fún amúrò yẹn ni wọ́n ṣẹlẹ̀ ń sálẹ̀. wọ̀kúl kọ́ wa sọ jáde lẹ́nu rẹ pé liyẹ kò mí lè gbóláàmù. táwọn pé liyẹ kò mí liyẹ kò ẹ mọ̀ pé sùnkún lọ́gbà tẹ́lẹ̀. nítorí pé láàmù ti mẹ́mẹ́ wọ́n ń ní láàmù lámọ́rù. láàmù عمر مبني على الكسر يقوم أوكني كنيو فعل مضارع مجزوم بلام الامر وعلامة جزمه السكون لكن وقصر ها الساكنين àwọn olóòtú pé wàá ń tàláwù tó bá tẹ̀lé amúrù alì fún àléfù wọ̀láàmú àti láàmú káṣírí fún amúrù yẹn ni wọ́n tẹ̀lé ní nsàlẹ̀ ọ̀kúl kò sọ jáde lẹ́nu pé ìyẹ́kùn mi légùn láàmú ẹrù yẹn yà dìbò. kéṣẹ́ ni sọ pé ìdílé bíi wàlàtì ìdílé ìdìrìbù ní tẹ́lẹ̀ àìbẹ̀ kan wọ́n tó dálé fọlá àmù tí ń bẹ lẹ́yìn ìdìrìbù àpè ní ìdìrìbì àlìwádà àbí ẹ̀kẹ́ tí yé bẹ́ẹ̀ káàbà. wọ́n ní amẹ́ríkà àbí mọ́ńsà wọ́n mọ́ ń gọ́dá àsọ̀kọ̀ tẹ́lẹ̀ harfàlẹ̀ àkírá àbàdá. wọ́n ní amẹ́ríkà mọ́ńsà wọ́n mọ́ ń gọ́dá. فأسقط الحوض الأخير أبدا وإن أموت من سعى ومن ظلم فأسقط الحرف الأخير أبدا حرف كيف هو موصوف كيف هنا الأخير موصوف هنا الحرف إذا kan náà wọ́n gbọ́dọ̀ oúnjẹ gínáwó ọmọọsìn kankan أعرض كلام قراءتك فأسقط الحرف بلولة لو نقول بلولة مفعول به الأخيرة يروين لجا فون الحرف أين أمرت وبقى على من سعى أن تقصص ومن قدى أن تجاجي ما يكون لو في ثلاثة fa asùnkè tí lè hàrfà làkìrà o lórí àràfin àbàrùn tó kẹ́yìn ni wọ́n tari rẹ̀ lulẹ̀ o kádàdá láéláé wàá tì lulẹ̀ ní àgbọ̀dọ̀ gbúrò ẹ̀ mọ́ ẹgbẹ́ tí fẹ́ sàlàyé bóòlù ẹ̀sìn máa mú òfin lò nákẹ́sù wa àkọ́kọ́ kan ká tó débẹ̀ dá ààyè dé ẹ̀rú nǹkan fẹ́ dọ́gbọ́n sọ fún yín nìyẹn dá ààyè dé ẹ̀rú amúrù lọ́jọ́ ó dóòrù kò ní fi wá òsì máa o wá òun bẹ́ẹ̀ bí mùdọ́rin o dàáyé bí ó amúrù ọwọ́ àjẹ́ ó dóòrù lásán kò ní ní wá o àyìn ní ọ̀sẹ̀yìn rẹ̀. Òṣèlú bẹ́ẹ̀ nípa ti sọ wá òyìn nù ẹ̀dùgẹ́dù bẹ́ẹ̀ nípa ti sọ́nù ẹgbẹ́ tó bá fẹ́ ṣe rọ́bù ó ní fín lọ مبني على حذف الحرف الأخير أصدقاء وجاز مرو مبني على حذف الحرف الأخير tàbí kan sọ pé mọ̀bùnì yìí ó àálà kíni ọ àlá àfẹlẹ́ẹ̀lá ọ̀nà míì tó lè gbà wí ni abàrùn yẹn ti lọ sí i ọ̀yà nọ́mbà tù rọ̀ mọ́ yẹ́rìmí kírímì ní kẹsàn-án mi lásán rọ̀ mọ́ yẹ̀rìmí ó fi àsìkò yẹ̀rìmí abàdé amúrù kírímì ní kẹsàn-án mi nìkan. wọ́n ha sórí ní abdulrahman àfádùhù rọ̀ mọ́ yẹ́rìmí kírímì ṣe pátánù yẹn ti lọ sí kì í ṣe ya ó ti kó bí àti àsìkò pọ̀ rẹ̀ ọkàn ṣe ìrọ́bà pé nílò amúrù níyọ aláàkíní hàkìlẹ̀ ìlà ló ti ra wí sókè nìyẹn so ó ti tẹ̀lé ń káfà sọ mí báyìí nìyẹn ìpínlẹ̀ ẹ̀mọ́ kiri ojú mẹ́ta yẹn náà lọ òun ni sàáyẹ́sà sàá yẹsàá yá àti ọlọmọ níbi lọkọ sí ibi mọdọrì yẹn sàá yẹsàá àwọn àwòyá mọ ẹ pé isà ọgbọràn fi yá àti parí mọ isà àlefún àìnù torí pé mẹ́tẹ̀ẹ̀kan la rìmúfù gbẹ̀yìn rẹ̀ abẹ́ẹ̀kọ́ ọba fẹ́ ṣe rọ́ọ̀bù tiẹ̀ náà sọ pé fẹ́ẹ́ lọ amọ́rùn-ún mọ̀bùnú àlà àhàtù kìnìún àṣìlẹ̀ àìlà. أن تكون يا زيد قلت في يوم الأحد واسعى إلى الخيرات لو حتى رشد تقول يا زيد قلت في يوم الأحد واسعى إلى الخيرات لو حتى رشد تقول يا زيد قلت في إيه. يوم الأحد وسعى إلى الخيرات لفتك الرشد. ó ní tẹ̀kúlù kọ́ máa sọ báyìí òun tẹ̀mí ti ṣe fún yín lóhun sẹ́yìn ṣe tẹ̀kúlù kọ́ máa sọ báyìí pé yá zédù wọ zédù ógódù torí pé ó ti yọ wá ọ̀dànù dàdá ayẹ gìdú ní mẹ́mẹ́ ó ti yọ wá òyìn sọnù ógódù jájí ìyá omi àhàt lọ́jọ́ sunday wọ́n sà torí pé ó ti yọ gbogbo dàbí yá yẹn alif mọ̀sọ́lá yẹn ó ti rìmúfù ẹ̀ dànù wọ́n sáré ilà ìkàyàrátì lọ síbi rere lòkèyìtà rọ́ṣà tí ọlọ́run ó jọ pàdé mọ̀nà ẹ̀kúlù wọ́n máa sọ wípé yá zéèdù mo pèrè zéèdù o gbógódò dájí wá ò ti lọ sí yàdá ayẹ̀gìdì ní mẹ́mẹ́ fi yẹ́wùmí ahad lọ́jọ́ àlàáfíà ọjọ́ sunday wọ́n sà áyẹ́sà alif maksura yẹn ti lọ sí ìlàlẹ xeyìrà ti sáré lọ sí ibi rere lókèéta rọṣà dá ọlọ́run fi ọmọ náà ọlọ́run mọ pàdé mọ náà. wọ́n há kàdá olùkàfẹ́rì mi mi ń rọ̀ ọ́ máa àzù àlágbàlè àti mọ́sẹ̀bọ̀ àná. Àákàlà kò ló ذلك فيما hmm. وهكذا قولك في في أو ممن sọ̀rọ̀ nílàákàyè ni bẹ́ẹ̀nu sọ́run ṣeré wàhákàdà olùkàfèrè mi mi ń rọ̀ mọ́ fìdí bí kí ló ti fẹ́ ká ń dọ́tù wá sùn mú lè já mọ́ tó rárá báyìí náà wàhákàdà olùkàfèrè mi mi ń rọ̀ mọ́. wàhákàdà olùkàfèrè mi mọ̀ rọ̀ mọ́ àṣọ àlàdálì kàfí àṣọhì mọ́. ọ̀rẹ́ ń ṣe bí ẹni tẹ́yìn ti fọmọ́ nú orí bèbí ti ń sọ̀rọ̀ sí ilé lórí rédíò kan máa lọ fáwọn ọgbọ́n kìíní. bẹ́ẹ̀ obìnrin ṣe ń tàǹkẹ́ bí ẹni tẹ́yìn fọmọ́ nú. فاضوا على ذلك فيما استبهنا وهكذا قولك bẹ́ẹ̀ náà ló ṣe wí lọ́rọ̀ rẹ̀ irimi níbi irimi lówì rama yẹrimi irimi bí ń rọ̀mọ́ láti bí rọ̀mọ́ àbí mọ̀ rọ̀mọ́ ẹni ọba ju nǹkan ọ lè sọ pé irimi irimi mọ̀ rọ̀mọ́ ẹni ọba lé ọ ní nǹkan ọ náà lẹ́ẹ̀dì. àzùwàlà àgbálíkà àní máa tọ́ orí pa yìí sí mọ̀sùlùmí hama níbi tí ibi ohun tí gbẹ̀yìn rẹ̀ bá ti rújú báyìí níbi àbàrùn ìtumọ̀ rẹ̀ nìyẹn o. wàhákàdà olùkà bẹ́ẹ̀ náà lọ̀rọ̀ rẹ tó máa sọ kírímì níbi kírímì rọmọ yẹ́rìmí ọ̀sọ̀ kírímì ló kò sọ mí lásán. mo rọ̀ mọ́ ju ẹni tó bá lé ọ ní nǹkan ní nǹkan láàbù àlẹ́ àjà àlíká máa torí pa eléyìí sí mọ̀sùlùmí níbi èyí tó bá rùn bọ́ tẹ̀sí mi ò tó bá parí rẹ̀ ìtayọ mẹ́ta tí mo kọ yín yẹn ná dá ààyè dé ọ́ òun ló ṣe déédéé gbọ́dọ̀ ààyè gidó gidó ó dó ọ́ ìgbẹ́jì bẹ́ẹ̀ yọrọ ọmọ ààyè rí ní òun bẹ́ẹ̀ rí mi dá ààyè sá ìsà mo mọ kọ yín yẹn ìgbẹ́ yẹn wàá rí mú fẹ́ dànù. Bọ̀lá amúrú mi nà kàfàkàfẹ̀lẹ̀ àìkọ́ bá ọ̀mí ní àjàdá. أجد الجواب والأمر من خفق في العقابة ومن أجاد أجد الجواب والأمر من خفق في العقابة ومن أجاد أجد الجواب ومن والأمر من خفق àtẹnidì kọ́fà yàkáàfù ọ̀yà ọkùtòbò káfà yàkáàfù amúrò rẹ̀ ní káfù káfà yàkáàfù káfù. láti di pọ̀ fẹ́ pààyàn kan láti ẹ̀ kálífọ̀lá mú bẹ́lẹ̀ ọ̀rọ̀ pé kàfílẹ̀ ìkọ́bà àfẹnibí kọ́fà yà káfù ní kọ́sọ́ káfìlẹ̀ ìkọ́ọ̀bà fáyà ìyà bọ̀mí ní àjáàdà àjáàdà yóò jíìdù ẹ̀wọ̀n òun náà àjáàdà yóò jíìdù kìí ṣe yẹ jíìdù o torí àmúrò ọ̀rọ̀ báyìí ni o àjáàdà yóò jíìdù àmúrò rẹ̀ ní àjèdè àjèdè kàjáàdà yòjídù àjídílíjà wàá bà ájìd àkọ́mọ̀ yòkímù àti mọ̀kọ́mọ̀ tẹ́ máa ń ṣe àkọ́mọ̀ ó sì kọ́mọ̀ yòkímù ákìmù lásọ fún dàdá nìfẹ́ ákìmí sọlá gbẹrun dúró ọ̀mí ní àjáàdà tó bá fẹ́ máa múrù wá nù àjáàdà ó sọ fún àjèdè àjèdè ṣe dáadáa ajid ṣe dáadáa aleykum salaam barakáàtù ajidili jawaba ìyẹn ni pé dáhùn dáadáa èsì tó bá wájú ó gbèsè gidi wal amru min khawfa aṣọ nínú khawfa òun ni khafil iqaba káyà ìyà káfa yà káfù káfù wa min àjáàdà aṣọ níbi àjáàdà òun ajidili jawaba kí èsì ó da èsì rẹ jẹ́ ó da níparí wàyí ẹ̀kan àmúrókà lè lè mọ anàfi ọkùnláha káfíìrì ta lálẹ́ àbàtì. wàyí ẹ̀kan àmúrókà lè lè mọ anàfi ọkùnláha káfíìrì ta lálẹ́ àbàtì. wàyí ẹ̀kan àmúrókà lè mọ anàfi. Wàkúláha ọ̀sìn ìjà lálábàtì. Ó ní àbẹ́sí ó ní wàá yíyẹ kí wọ́n múrú kálílì mọ́ àdínẹ́sì. Wọ́n bá jásí pé obìnrin lọ fẹ́ pa láṣẹ. Wọ́n fẹ́ pa ìyàwó ẹ̀ láṣẹ. Bàbá burú ẹ̀ lóbìnrin àbẹ́gbọ́n ẹ̀. Wàkúláha sọ fóbìnrin yẹn pé káfí àbàrùn tó ń hàjà ni wàá dá padà. Orí kò lè pé ní kàfí. Káfí rìjálà lè ábàṣì ẹ̀rù àwọn ẹni tí máa ń fi ní sáwẹ́wà wọ́n ti mọ àwọn ẹni tí wọ́n máa ń fọ́ ti àwọn obìnrin lọ́yàn yẹn yóò sáré kí ìṣẹ̀ sábà ti rí àdìmọ́ lọ ọ̀bàdàn jọ kan àwọn obìnrin ìdàrẹ́ kan sí làwọn ọmọ tó máa ń túra lẹ́yìn ọkùnrin oní kìkẹ́ márùwá kan láwọn ń gbèrò wa wọ́n wá ní ní ó àti ìdákùnjẹ́ bọ̀ ya fọ́tò dákùn àwọn méjì ni o èkejì wa ni kìí sì wọ́n ní báyìí eléyìí ní báyìí owó ìtọ́jú rẹ̀ ń bọ́ yanyanyan nu wọn irúfẹ́ ẹni rìn nínú àwọn rìjálù là ábẹ̀sì nìyẹn láti gẹ̀ẹ́sì àwọn ọkùnrin tó ń fi yẹn ṣeré wọ́n fi ń pa ẹ̀ pé tí wọ́n bá ti rí ẹ ṣẹ́ ń bójú torítorí báyìí yóò fẹ́ wù kó ọkàn ojú yẹn àbọ̀wọ́ tẹ̀ ń sílẹ̀ káàkiri rádaràda yẹn wọ́n fọ́ ọkàn àwọn rìjálù là ábẹ̀sì nìyẹn ó fẹ́ wò pé kò sáàjẹ̀ ìdọ́gbọ́n fi ẹ̀fọ́ tẹ̀ lọ́yàn ìjà ah, ọmọ kékeré lọ́yàn ẹ̀ tóbi tó báyìí mọ́ṣáláà lọ́kàn láì láì káfí fáyà rìjà lọ́la àbàlẹ̀ àwọn èèyàn tí wọ́n máa ń fi yẹn ṣeré bóò ni òṣèlú fi ọ́ sílé wọn ní kó lè jà bá ti bójú ẹ̀ ọwọ́ glove ọwọ́ socks كيف يعني يعبس بك رجال العباس ṣùgbọ́n òun kọ bó torítorí tóun sí gbogbo ẹ̀ kí tóun bó torítorí káàkiri kàlás ẹmọ kìíní yẹn ó dàbí subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu